بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة إركبكي بير مماري ترسي irpema yardanna ir guriyo kuitere pema albarka da murse guriyo kuna gurika irge ka do manna ho heneyo amubara laruba wiciri la misicini honun kari dobunna alhadithu athalithu walarbaun hadithi weita cicinin zante عن ابن عباس رضي الله عنهما نفاجت عبد الله عباس كودو إركب ما يردن نمبر كان كدي قال عبد الله بن عباس تشي قال رسول الله صلى الله عليه وآله وسلم إركب يدي زنك النفوه أنما تبتا غشي ألحق الفرائض بأهلها تبي أقول نعم ما كويو نعم كويتريكو أبين برهيكا أنا تبي زميني moka ya sa na zemini di a barano tilasi za a kwaitere da wasu mbaru wasu gordo yo su sumani ka fo jisin hansini gordo wa ba mai latin na mene wa ba mai zemina latin nara ngana nabce alhiqul fara'ida bi ahliha wa zeminoyodi latin na npeyo sa'adina ci fama abqatil fara'idu kati haika tila siyodi ka akwai cinni ngano kan zemini ka beni kan ga jisino moya si kan ga zemini di tila sino magora bongoya to de ya den na zemine di taka beni haika zemine ka cinni fali fali aula rajulin zakar har boro ya himayo na haika chini di wo kayun baratu bi yukuna kharrajahu al-bukhari wa muslim al-imam al-bukhari na muslim ngoyo yana hadithi o kakute irse hadithi o a fahimta bukata ilnor kwe kwe berici lirrijali nasibun mimma taraka alwalidani wal aqrabun harboroyo haikayo nyayo nan babeyo nawo kayo bara haika margoyo ka nkpiriyo latiyo na cere haika borodi bisa kanam harbore na ba haidi kuna ngano dikuna kuna na ba nga ye kace walin nisa'i nasibun mimma taraka alwalidani wal aqrabun yano kwene webore bongo ngonna haika nyayo namba babe yonam kuna na ba yano haika margoyo wakayo mbaran se mani kasini nyanze tere kuna haika borodi bongo bukanam na ba kuna sadi non nor kwe kwe beri ci mimma qalla minhu aw kathur hay kan bisa kanan di cene awa bayo de cene non bisa kanan ngano har kusiyo cinci ba ta subano boro bukanam tubina ta subadi nga bawno ka zemini guda guda da su tenere amma da ba tenere sai manera de biye biye na bahunu har boroma dara hinkan kaza we boroma biye biye za to dai yal nor kwe kwe beri kana cina diza kute wurngana da kaka koci yusikumullahu fi auladikum no koyo kan bara no ko haimayo il nor kwe kwe beri na wasisi na no sen cina kuna basin ka suratul baqara kuna aki debu ko bisa saka gono buyo mune magazi kuna ngana testama hantum kajisi wakazano ngane se wakazano ngane se ngano nor kwe kwe beri ci wo kaya himan na anci bakan seno mba kaza kaza no kaca nyan na babe non na wo kayun bara sai hay kamar geyu sadi non nor kwece haqqan alal muttaqin hay kan ga ciyo bara tilasino irpe hamburi kweyo ga ka insin na den bisa lahara manganan maniyo zemini kan yan nan babe yon nan hay kamar geyu ganga ngano nyanzi tireyo ganga de ya choro seno mbacin dite sadil pe na tubi zemini jina da ya kaka tubi zemini ngana ci yusikumullahu fi auladikum no ko haymayo cine kuna nor pe na wasisi nam da no bango yo sin na wasisi bonan yo pe na no tubi yo sen ni kuna lidhakari mithlu hadhil unthayayn kaca har borogon na wai borohinka ba da ya wai borohinka gusan kan baku har borguda fa manena da ya da ya boro na hinka ku har borogon na eh de wai boro na fofaku wai boro hinka na fofaku ni sai har boro ngama a hinka ku to sani non nor kwe kwe be riji eh, fa in kanat la eh, oh rikwe يلنر بيغون كوتي فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك de ko weyboro yedi nteke boro hinza bongo ade nteke boro hinka bongo de ya za boro hinza ko kwe kati falahunna thulutha ma tarak ngonna detiye haikam baba bisaka nan kuna wa in kanat wahidatan falaha nisf de ruka haika buko bisaka nan a bisa kanan non na wai bar guda fo kaci wai bar guda fo di a gonna hai ka bu kodi bisa kanan zimine hin ka kuna mena fo wali abawaihi li kulli wahidin minhum as-sudus kaci nyayo nan babe kuna bai fo di gonna hai kan bisa kanan gusa muidu kuna mena fo an sizem na sadi na ci fa illam lam yakul eh, in kana lahu waladun da fa yabon na konawo da gonna ko ngana nyan na babe gonna nccm nccm fa in lam yakun lahu waladun wa warithahu abawahu fali ummihi thuluth de duka kwena hay asin na kofo boro hin ka ce ba ba ko ka adwara tereno awo hije senni non gor ko te hije nze har boro do kam me we boro tereno ba na ci hije bongono ana ko hay ngan na ko di bin ni cere tubi mayo gono domun ko bara nya ngwene no saka hijesi nga na har boroka kan do hurum binni binni to sari na harukati fa in kana lahu <clears throat> fa in lam yakul lahu waladun wa warithahu abawahu fali ummihi thuluth kaci de akwai sinnako nga nyan na ba betiki ba tubi ma de ya kaci ma ntie no anyase ntie no ya anyase o do no se yiduna radiyallahu anhu anajisi ka ma nta kɔkɔrɔ no nyaadi se wato nta no mbana se ama nta kɔkɔrɔ ifɔ no nta kɔkɔrɔ de ŋa no de mbatunu nɛsiyo ŋa mbagaari ka a vie ŋmɛnɛ ba harta nyaadi ŋmɛnɛ to de ya se ma nyaadi ŋmɛnɛ jisi vie gɔldɔ saadi san huna nta kɔkɔrɔ fa in kana lahu ikhwatun fa li ummihi sudus kati de abine na chene na bere mai bukodi da bu kogo na cenen na bereyo fali ummihi sudus cenen na bereyo di ya nyadi kale nyadi ma en siziyam za basin karpe don ci ma en tiye na sai gusan hinza kuran mana fo safo ngano saka boro di sin na kofo aben sin na cenen na bereyo da borfo suka tubi ma sa nyan na babe sadi no nyadi gusan hinza kuran mana faku amma da agon na cenen na bereyo cenen na bereyo di nyadi gaino nyadi ngama en siziyam ku pourquoi parce que mbabe gono de ya badi bine ya ba koyo diza an charge se ke buko chene na bere in norbati min ba'di wasiyatin yusi biha aw dayn kati kan ga gono ko zemine o teo amo bara buko bongo mana wisi wasisi banna amana testama banna to sadina nabi sallallahu alaihi wa alihi wa sallama la miratha lil waris wa ka أو لا إرث للوارث أو كما قال صلى الله عليه وسلم kati wo ka batubi ma asin nan ma wasisi fa na mase wato wasisi ma bara kuna makagari boro tubi ma nga yayi ka gon na haifo ka bukoci ma na san dabi chawo nsu haifo no ase kwene de ya wo kayo choro mba wasisi ganan chine kuna ngano wo yo choro di pe ko baran si bukodi tubi ma kweyo kuna in lor kwechi min ba'di wasiya kati buko mana wasisi banna yusi biha ka don gai ka wasi na au dainin au garo gona jindandu ko bisala lahara da sai wa garo yodi bana jina ukum wa ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a kati no babeyo nano koyo no sun hini ben kunai foyo yodi ya turkute nano hanfa na wayo yaran babe ya baci sabur kwe makwai kan ko lahara kan gominal aljanna in bai yalan koya bana mun makwai kan ko su kan gomin aljanna in su bai da ya babayo na koyo tubi ma yo gono in shakani no faridatan min Allah irpeci tilasi fono zanga ko itere do da ya alhiqul fara'ida bi ahliha farida di tilasi di dona kaci zemine mo kan ga teo tilasi fono zanga ko itere do inna Allah kana aliman hakima wa be fakal norpe bara hay kul be keno nga ye ka bara goni ka goni ta tere kuna mo ka ya sa zemini on ngadi abara didi anabe ni walakum nisfu ma taraka azwajukum hayyo kano we yo bisa kana malmani hayo tubi kati no gonna en demi no gonna gusan hinka kuna mene afo safo a condition ngati illam yakul lahunna waladun kati den na hay da kwai sinna ko ba ko sheje asinna wai borcere ko sheje ga tubinwa fa in kana lahunna waladun kaci da ya cara bine gon na koni falakumur rubu'u mimma tarakna no har yo no gon na gusanta ci kunan mai na fo <coughs> alhamdulillah yahdina wa dikumullah haika wai yodi bisa kanan kuna min ba'di wasiyatin yusina biha aw dainin amo bara wasisi nan yo ka weyodi nan bannano na wasisidi guna ka kaka nono hay ka kwe chidi sada bannan markatu bi zemini ولهن الربع مما تركتم إن لم يكن لهن ولد إن لم يكن لكم ولد ديا نو يبون هاي كانوا بسكنام نو وي يبون نغوسان تاشي كنا مينا فو دي نو نهي ديا دي نو برا زنك هاي بيو كانوا بنو كوسي تو ديا no we yogo na nagusan taci kuna mana fo kan ku kanon se fa in kana lakum waladun falahunna thumnu mimma taraktum kati de yabi na no go na koyo ni irko yaci we yodi go na gusan taci eh, gusamu ya ku kuna mene afo min ba'di wasiyatin tusuna biha aw dayn ala hali wasisi bannano ya kanona wasisi nam aw garogonu de magaro di cerka nojina sani na ce wa in kana rajulun yurathu kalalatan aw imra'atun wa lahu akhun aw ukhtun falikulli wahidin minhum as-sudus kaci da ruka bora ya zan hunde ana hay asin nanya asin na babe amma me yana gonna ana harume gudafo awwe ma gudafo de ababe hay makote awa nya kote aw anyan na babe do kan meno wato baranya babe fono we ma gudafo na bisa aw harume gudafo no abisa awin pe ko barano ichene nze na iberi nze wato ba chene kono ancha babe bongoko au ababe beri kono anacha ababe heimako to de aden de bakuna nyanze teredi kuna borguda fo ya chin nika aba atubima el norpe chikachin kuna bai fodi dem batunu no ya se magusa muidu kuna mana fo na se ncgm sadina chifa in kano akthara min dhalika fahum shuraka fi thuluth den haidu ka bani da ya gusa mu hinza kuna mana fono macere sai ka to to te ka boro di tubima sadinal norbe kwe beriki yu min ba'di wasiyatin yusa biha aw daynin ghayra mudar na'am kati min ba'di wasiyatin yusa biha aw daynin ghayra mudar kata mo bara wasisi aw garo bannano ya wato den na wasisi ka kanmu ka garoyo ka kanmu amo bara wasisi di bongo kusunku na cuta masi ifol norpe nu finna chino pe tere pe nga ya be wasisi kuna cuta masi ya bara mete de abaka barano haikani buko nnam wasisi a ana haikan bisa kanam zemine hinza kuna mena fonga ana zemine hinza kuna mena fonga de masa 3 miliyon oboro bisa kanam nga haikayo nti manono akweto 1 million 500 da an ndemi na wato ikan bisa kanam demino nti manoya nsuno ya da ya sai maborodi aikan kin manono sai sai ma zobu zobu anka nta sadi no dor wasu beri ci wasiyatan min allah wasisi wa bin kan agun ko ga no buko na ama nga amanga bongo ọ o ni zanga do na hunu seri ngora bongo wallahu alimun halim irikpe abara beikpeno nga abara zimbiri tutumakpe cukucukuyo ka boro don ga ikata tubizeminiyo kuna nga zimbiri nalla no kano gono banna kano ga hukumsi bei kabisa mojina borodi wagana daidai tilka hududullah nga ngwene tikitikiyo noya waman yataadda hududallah fa ulaika lahum adhabun muhin wokayo natikidari peitere kwe ngwene tikitikiyo bongo kate haika mba tubize mini yokuna to adhaba nyalinte ka bara warankansi ngwene jisiyo kukumba tuchiya marikwe marichiyo bi har kusiyo nabi bayo nabi ngwene alfayor kwe marhamatense bi senni kuna tubize mini yodo boron hini kaka megoro haifo ka sawase ga tubize mini yokuna cheyo ya sawase to ka cheyo ya sawase de ana bongo no kona u monsu faraka dan tubi zemini ko anga ayi tikan mu yano saden ka be ma ci to alfa ngare adon ci kaza sawase mazakana se haidina bara deidei abara harta yuno irpe marhamatin se to de ya ho manan maziri asun hin katem makwai tubi zemini kakwai ko haifo fiso fiso wo sawase wo sawase la jina hari war ko to kute tubi zemini do no ban hano borodi ana hijete eh agonna koyo eh boromarje woy boromarje har boromarje no no teno anya na babe cinni hunde eh awo meyo ya gonu nya na babe di gordo ngmane na ngmane na ngmane domun boron nyanya a boron nya gordo no saka nya si hunde yaro nya nganya nganya nganya banya yo dinto hari ande ba adama gano awuri jahawa aga to de ya de de nyaadi celde gono nga nyaayo si cere a goron nya gordo yano baabe nga bongo baabe a goro baabe gordono de baabe si yano baabe baabe da si nga baabe ya goro baabe baabe baabe halandi ba adama dandi ba adama gono nga ya goro baadi gordo kwe mal no bonkani to de ya nga non nor kwe kwe beri adiya sallallahu alaihi wa alihi wa sallama tubi o zemini o faji iltena aza bongodo bongodo nan ci tafsiri no te bongodo bongodo no ilina faji a domin hadithi coyo kuna ganna nganan da bici boro kan nga cimma tubi o zemini seo tilas yono ka baran kuna bai fodi ba alhiquha bi ahliha wallati nan kweyo ngano wa non kweyo se fama abqatil faraidu in cin zemini zemini ka beni me in cin zemini zemine bannan maka gari a yara kacin ni sadi haika cinni di mai senno ngan nabi ci fali aula rajulin zakar har boro seno no ka cere ya himayo na cinni di de yan cin zemini zemini ka be nan cinni de ya baba seno no de abara bukogo na koyo nga koyo kuna har boro gono den zemini zemini nga cinni mai senno bukoko har boro cere ya gunga di zafiye suza de ya cinni yo kurpei bai kweyo ka coro bara tubi zemini kweyo nga akurpe bai tubi zemini do non bahin ka pare te boron se irpe mal no bonkani de yar kai ne yo bayo hadisi sinte oga irin dobu al hadithu rabi' wal arba'un hadithi wai ta ci cini ta cinte an aisha ta radiyallahu anha na faji ta na aisha da radiyallahu an harfe mai yardan nara anin nabiyyi sallallahu alaihi wa alihi wa sallama arukafaji ka ba ka te irise wota irise no irpe diya do zinkan na fuhe no matabbata ga qala irpe diya ci arrada'atu tuharrimu ma tuharrimu alwiladatu kaci ma tuharrimu alwiladatu hayka hayyo haramtawa yayasino nanani bongo haramtawa arrada'atu nanani non boroma ko no fafa alhala aru kana cinko haima deya nananidi hay ka heyo haramtawa ya nananidi bongo haramtawa mofo yasi in lor kwe kwe beri ci amana alqur'ani jirmante kuna suratun nisa kati wala tankihu ma nakaha aba'ukum minan nisa illa ma qad salaf wasu hore kano ba be yo weyo kan hiji hiji wata cilan annabi ya e fefe non sin nan ma hiji biye buka nan non sin nan ma hiji da ya boron ba bai wai sucin sai halali har ciya maka yi fa sai dai haika don ta kabisa sadar silamatare na kajina zanka bai zamani hune kuna da ya boro sika wai yonam a ko har kusu wai yona eh vie vie wai yodi grafra ya fizo fizo kadu nkuna mo koyo kan jisiko ga bogo kulanda to da bi ce ni kuna na ngal nor kwe kwe bel duka a haramtawa to marsa ka hijiyo nor kwe na hinino hijiyo nor kwe na ninino hinino sadi mo kani nabiye we nor kwe ba hinino koyo gono ka mbabeyo na hijete bayo di we yo di chine kuna mama ko di gono ko chika o da bo de na ci vie ba bo wala ni o iri o iri o we yo no vie hiji ka kana che alman chenya chere yo nka gari amo nya cene bukata ngono gono ya ngam bina gono ya yam bina bogo na harci ya maka yo domun kani ne a ni ni na bina gono na amma kwe yo no iri kwe sari abanna ngal nor kwe kwe be riki hurrimat alaikum ummahatukum no nyaayo mbaran wose haramu no sin na wan hiji da ya boron ya su cin sai halal harci ya maka yo sari na ci wa oh, oh irin yarkar qur'ani da no be alhu connexion kin bisano o oh, connexion sina eh, yo ke valda bokari eh prof chikachi jikara to da ya sadi na ci hurrimat alaikum ummahatukum no no ñaayo barano se haramu no sinna hini wan hiiji wa banatukum nano ko wendiyeyo wa akhawatukum nano weymayo ka ña nano marga aw baabe aw ñaafo baabe fo wa ammatukum nano haweyyo boron baabe weymanonce hawey amo bara wey boro har kusu aw iceene wa khalatukum nano ña ceneyo aw ña beeriyo ña cenen de ña beeri ceren ña kote kammenoya wa banatul akhi nano bere awino chene harboroyo ko weiboroyo wa banatul ukhti nano weimayo ko weiboroyo wa ummahatukum allati arda'nakum nano nyayo kangeya nano nanani peut-être nyasi hundeno de yanga nyadi chenna fafahinu ka nanani aw no nyan nano haruzeno mfefeno fefe kambeni de nanani do kam men namacere se ŋana kodi jisi kabisa de bor fo ŋmani na kodi ni kodi bara ñadi eh, se haramun ŋa narabin ni hi Jesute wal akhawatukum min arradaa nano wemoyo ka na yanano mariga nonati ñafo nonati babe fo ama wo ka nan nanani ŋa bongo weymadi boŋo nanani weyodi bongo baran se haramun zanka waifagono kanga ce shaima halimatu sa'adiyya nga yana shaima unanani halimatu sa'adiyya guda guda di nga yana nabi nanani sallallahu alaihi wasallam da ya shaima usu hinikatan da bi mahiji haramun no alkiyama kayu hamza bongo andabi babe cene halimatu sa'adiyya yana nanani mm halimatu sa'adiyya di nyazi no no mm ana ganna horu bayo agay agan duniya zakafo wa ummahatu nisaikum yano pene no weyo nyayo barano se haramun boron sugun wey nya hiji kari je hanzure ba hanzure bara wey jere duma hin kate boroma guna kadiya ka <laughs> hanzure bo ye ko kumwe kabisa ba wey <laughs> banga na harufefe nsuga ban wey disi hunde wato wey masi hunde kwa madiya ka bon ka hanzuro ya ci ne yawo ni na rabin ne hanzuro tare na hari kiyama waraba ibukum allati fi hujurikum min nisaikum allati dakhaltum bihinna yano kwena no mena gorayo agora no boron wei ko ka kannan tiriya kuna wata cila ngan na harufu feno au a harusi kanan no ngani na hijin na ko wendiya ko wendiya din baran wose haramun no ma dama non nan yayo na bugumariga amani nanya hijete nobi na ama bugu mabuguna horo nobi ni ngafefe na buyo awi na hije kantiyo de ya no hinika koyo di hiji awin hiji ko hiji odi nna no nga nka di ako ngare a ah, a ah, ako bo musumma ka zakako nga fara ko nya shenite de ya nga ngari manya tanka ko hiji de mbanno hini bismillah matea amade nguro ne ko nsu wuro ne ko na ade chichi amana elnor kpeeci fa in lam takunu dahaltum bihinna kati renoɓina ɗon na huron na weyyoɗi gano non nallana bugu marga jina fala junaha alaykum kati tari sinoga noba hin kan ko wendiyoyɗi hiiji wa halailu abenaikum alladina min aslabikum yano kpene no ko haymoyo ka noya nan hay kan hunu no banna biriyo kuna ganati aslabikum no banna biriyo kuna boron ko haymanoya no ko haymoyo halailu mene hije weyo no sin nawa nkeji zanka baban da foyo gono ma bisa ka nan na eh wata ako ma bisa ka ka nan na wai wallahi biye mu ko di sara il su chamu ga hinsa din dici ne no burocin ko chamu ga hinsa ga sarana anabo dal fayo irpe marici yo nun ka silama tere hukum site bazan yo yan wiyo barangani no wiyo dubul ta kwese no to ildo ne o do mo mbine de bon na te ka ben ko bisan buga zin wa hariyana da da bisan buga zin karmuwa alheri fa kwanna guna harin gazim wa an tajma'u bainal ukhtaini illa ma qad salafa kati yano bine abara haramun no wasu wai boro marga kajisi alhari mbara no nyafo babe fo awi mbara babe fo awi mbara nyafo ngano wei mayo les mêmes sœurs de même père ou de même mère awin pe ko bara même père même mère nsin nan man hiji ka mariga nungu da fo illa ma qad salafa irpe ci fasire ka don te kabisa ngadi cere abisana inna allaha kana ghafuran rahima wa be fakal norpe abara tarida bu kweno ngai ka bara sisibitu tuma makwe de ya nabiyullahi yaqub alayhi salam cel don na we boro hiji kurun yafan babe fo layya narahin annabi yusufu na bin yamin alaihi salam in ya kanke rahin nabiyullahi yaqub a waihin kanta ka hijina karuka nan na rahil dinga bere kan gunga layya shamu'un na zabulun na borocin nicuro nyana to da yankurun yafo mbabe fo nga dunnan hiji zamani di shari'a kuna anabar haramun amma ho arsilamatere kura abara iforo abaralo haramun to de ngano hadithi o kunan ne bugo ko ci arrada'atu de wai boro ka be ni ka boro nanani de ya afafa hari kan hamdi ci sabu haika de adon nan heino heyo di ba haramta wa nin na koyo bin ni ya ya sino afafa nani o heyo di kurpe haramta wa de wanne kadiya ka boron ya baran sai haramun to de ya kawo na cin ya ma nan nanani nanani dina ma bere sai fo haramun boron bere wei boro nsu ga hiji nan cene wei boro nsu ga hiji nan koyo nsu gun hiji nan bere har boro ko wei boro nsu gun hiji da ya zanka hije baran konkonu bin ni haramun kan na ni na nan din bere lana nin nan labin ni hije sute alfayo a wurin sai ka bori تديا فاجدي نو النبي كن كنين يا صلى الله عليه وآله وسلم حديثي بقولو كا حديثي دي نانا عائشة دونو رضي الله عنها كا قولو كوشي كان فيما أنزل من القرآن أو كان فيما أنزل الله عز وجل من القرآن عشر رضاعات يحرمنا ثم نسخنا بخمس معلومات يحرمنا وتوفي رسول الله صلى الله عليه وآله وسلم وهن يقرأن من القرآن حديثي دي دي أهني كادل موكا كنا فاجنوسي أكونا نانايشا بنو كوشي رضي الله عنها آية فيودون القرآن كنا كان نمتوسو irbina bai kal qur'ani in nor kwe kwe bai na zumani no nga gonna ma maci a hukumsi fo gono ka nan tusuno kan ayo tusu da ya abongo hukumsi benna cinni ko gbeite sadi more nga foyo coro cinni hukumsiyo ya gonu aman sudu ayeyu nga foyo coro gonu ka in ayeyo ya go eh in ayeyo ya gonu ama hukumsisi to de ya cina kariba ka te moso so hadithi o gonu ko cibeyo ka alqur'ani kuna aya fodon gonu kanga cu ande bi gan duniya nam nga aya di cinni nga gonu ko ga cu amma hadithi bai kwayo ka ci roba tunu cina di koko so ngan ce hadithi di gono ko ci beno ka sahaba yo tu tuma don tama zanga aya di cinni ko bai tan qur'ani kwanno coro su bai kan na tusu amma kan ka kal qur'ani yore ngano na diyara kan ba hangan cin sai awo na wo cere tusu ko ngano mete adongo na qur'ani kunaka ka de ko na nyafo nani nanani di cefo cehinka cehinza har cewai cewai di nama bere kaci haramun haika a bara haika margobin ni haramun baradiya ya yasino nanani di anamancin na haramun amma nan ka aya di mene hukumsi tusu ka kana hukumsi tago ka bara no nanani cefofo cegu jama irin kai ne yawa ce ne da ya wai boro ko ŋmaani naafafa naani ceefo hanu fo kwene ŋa koodi yara ka naani ceehinka ŋa de ka beeni ka kube ceegu koodi na weydi koyo mbere no kaciza ŋa nyaafo hiije su tembinni de yaga na wey boro malakari ko ŋmaani moo he mama sisibi ka nyaasi gan na maaza ka naanani chefo chehinka da to abeni. beni ba hune na ka diya weidi ko fono ko ba haramun no asuten mahije da mun binni erpe mal no bonkani ngano no be almaziri o cin ko hay kurha sakar gono ila sino ya erpe mal khairi banal maral fayuse karahmata muammarul qaddafi sai kan ya ci to bugudi sabu ngano almajiri fo ha eh, burkina be no so wado gona ko tamberi ko abe fo kuna burkina zari chodi choro balan dan takalle no nganna larbu do di sere fa sa hambira goro dana ciya honne ga takadi politiki ya de gona bine zakafo to da ka kwe zanin dir ko ma taimako te ngano so wado gona ngana alfa fo ha alfa de bolo ngoro ko hore na mana yari nga akatar shi nga ngonu ni ala alfadi ci ngoro ko horero de gunna na nino gaji ga horero ga alfaki ko di kere si ko hore kere na nino he kere gurjan hanno ka kunmu ni bi ne horero nga atar shi ase ba ce marja atar shi kwe ma lɔbɔ oh chunde tunde y'o hamɛ walayi nka hali jinda nka cɛla ayi ha ɔ de n'o k'a k'e ha ala n'o su biri ha a sɛ wɛnna hali ni ba a ngonu taari fɔsi ba cɛ marije a bara n sɛ halali nɔ خرجه البخاري ومسلم إمام البخاري ومسلم يانا حديثي irin da buwa da irin kani ne domin a bar zanga aditiyo a kuyo zaka fo nga bo adita yo bukata de arba kai ne odo ka hayo fu me feri domin a hin kate haifo na gai gai buru se ba hin ka ha bon wari man kwari ta insha Allah سبحانك اللهم وبحمدك نشهد لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله